ونتوب إليه ونؤمن به ونتوكل عليه إنه من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أرقى فقف ولم الحمد لله الله ọba tí a dúpẹ́ fún ọ̀nà سبحان من لا يقدر الخلق خلقه ọba tí ó jẹ́ sí wípé ìjọ òní náà tó dàbí àná yìí. سبحان من لا يقدر الخلق قدره. èrè tí ọmọ ya wa brọ́dà wa tọ́lọ̀wọ́ bá yàn dáa ilẹ̀ ibi tá a wà yìí fún táwọn náà wá yànjẹ́ padà fọ́lọ́wọ́n ọba wọn pé kó máa jẹ ilé ọlọ́run ibi tí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àwọn èèyàn bíi tí wọ́n wọ́n ti máa ronú pé ilé náà lè wúlò fún complex ó lè wúlò fún àǹfààní kan iléeṣẹ́ kan àbí bó ṣe rí náà ìyẹn lè dẹgbọ́n gbé filin sí ṣàbí ẹ̀kọ̀kan síbí tó bá máa pa owó wọlé. Subhana man la yaqdiru li khaliqi qadrahu. ومن هو فوق العرش ọba tí ó jẹ́ kí wọ́n lè ṣe lè lọ́dún tí wọ́n ṣe sáàyè náà dẹ̀ padà wá ń wúlò tó jẹ́ ibi tí wọ́n ti ń sin lọ́wọ́n láti bà náà títí dásìkò táwà yìí àbí ọlọ́wọ́n bá kó bá wa san wọ́n ní ẹ̀san dáadáa o ẹ̀san wọn ọlọ́mọ́jò dúó láíláí ẹ̀san wọn àti gbogbo ara alé wọn ẹkàn jẹ wa ní ààyè yìí fún ìdúró ti ṣe ọlọ́run sẹ́yìn báyìí tí wà ní ipò péyàn ń darí èèyàn máa rò pé tó rọrùn bẹ́ẹ̀ náà ni ṣùgbọ́n tí a bá ti dé epo péyàn ń darí àwọn èèyàn èèyàn ń ṣe àkóso pàápàá àkóso lé ọlọ́run èèyàn mọ̀ yí pé ẹrù tó ju ẹrù stéètì lọ ni ẹrù kékeré kọ́ kọlọ̀kó jọ kí ọ̀run wọ ìmáàmù wa o. lèlè ìlmi dé inú wàdé inú lè ìlmi tẹ́kùn bí kọ́ọ̀nì gbogbo ata kíw gbèsè ní kíw jẹ́ lọ́rùn wa lílẹ̀ ìlú dé inú ẹta àti kíw náà láti jẹ gbèsè ká san gbèsè yìí kí ni gbèsè tàbẹ́ san wọ́dé inú lè ìlú ìtàkùn bí kọ́ náà tàbẹ́ san ní pé àfi ká kíw táà bá ti lò ó bá ṣe máa bá gbèsè yẹn pàdé lọ́dọ̀ ọlọ́run lálẹ́kẹ́ àmọ́ nìyẹn. ìdòyún náà wà fi ní ìjáàzì ìṣẹ́sánà أتي الديون وفي الإنجاز انحسان Ògùn tọ́lọ̀ bá wá fún èmi àti nímọ̀, ẹjá pé ká lò ó. Ṣùgbọ́n láwùjọ tàwà lónìí, àwọn tọ́lọ̀ fún lówó, ọ̀gọ̀rọ̀ wọn ná owó ju àfà tọ́lọ̀ fún nímọ̀ lọ.

kò fi tún rí àwọn èèyàn ṣe nọ́kọ̀ sọ́nà ẹ̀dínkù ń dé bá lóòrò kó òun lékún ni. wọ́n fi ṣàkẹ́ tún ní ìbílẹ̀ àìrìfáàní kòsìrọ́nà wọ́n fi ṣàkẹ́ tún ìbílẹ̀ àìrìfáàní kòsìrọ́nà. àbí kéèyàn òfin ọlọ́run kó mọ àfáà mi wà láwùjọ lónìí náà àdánwò tó kan àwọn nìyẹn ẹ̀rọ àti tòótọ́ ń bà wọ́n rí ìjọkẹ́ tó rí àwọn èèyàn tí wọ́n fọ́lù wọn ni wọ́n wà áfíta wọn wú ọlọ́run ọba tó fẹ́ sọ wọ́n lẹ́sàn. ìjọkẹ́ túnmí bí lọ́rin. wọ́n fẹ́ dù sí fọ́lùwà kankan nínú fọ́lùwà sí wọn. wọ́n fi ìjọkẹ́ túnmí bí lọ́rin rí fáàlì ọ̀sẹ̀rọ̀nà. ẹlẹ́yẹ̀ rẹ̀ rí òfò ní fẹ́ni tó bá ní mà tí ò bá lò ó. yẹ̀zídù wọ́n fọ́ra wọn wà bí ìfàlẹ́ àbí ọlọ́run bá kó jọ kó má ṣàgbé ilé ìdí afẹ́ṣe lónìí àti tàbí ṣe bọ̀ kọ́lọ̀ kó gbà ní ìbádà fún wa kó ṣàmúkúrò fún wa níbi tá kò sí kó ṣe wá lẹ́rú tó ń gbọ́ tó ń gbà tó dẹ̀ ń tẹ̀lé àṣẹ ọlọ́run brothers látòkè délẹ̀ bákan náà sisters mo wá kí wa ọ̀ṣọ́bà àbí ọlọ́run bá kó jọ kó bá lọ́rẹ̀ mi lórí dáadáa Amen àti àgbà àti ìgbà méjèèjì ọlọ́májọ dàrú mọ́ lọ́wọ́ nínú ilé yín ọlọ́májọ padà dáhóró ìkanni nínú àwọn ilé nínú ìlú ìta ti rí pé ìfẹ́ ẹ̀sìn ti wà ń bẹ̀ ọlọ́jọ́ gbòòrò jù báyìí lọ ọlọ́jọ́ kan tọ́lọ̀ 'ala nisa ọkùnrin ni ògbómúlérò bọ́lọ̀wọ́n bá ṣe sọ nínú al-Qur'an àwa ni aláṣẹ àwọn obìnrin ọ̀dọ̀ wa náà láti gbọ́dọ̀ gbé kíkí mo fẹ́ wíyẹ́ pé à ní Suratu Rijal àwọn obìnrin máa bí ní ẹ̀ṣà kọ sí wa àwọn náà ní Suratu Nisa'i ayébẹ̀ ẹ̀kọ́ ni irúgbọ́n àwọn náà ṣe máa fẹ́ ká dùn àwọn nínú náà ló fà tó jẹ́ pé ẹyẹ gba Suratu Nisa'i àwọn ọkùnrin ẹ̀wọ̀kẹ̀ àwọn kankan fún túbẹ̀ àlìjánà làwà wà áfta ẹ̀rẹ́ gbogbo tó wà ní nìsáyì náà àwa náà ni gbogbo ẹ fífọ́ àbíbẹ̀ kọ́ ni tó kí ń kọlọ̀kójọ kọwà kí ń jù báyìí lọ wọ́n ní ká sọ̀rọ̀ nípa bí alábàṣe asọ́ṣọ̀bà ọ̀rẹ́ alábàṣepọ̀ bó ṣe lè influence ẹni kejì ẹ̀ spiritually ó lè influence ẹ̀ negatively ó dẹ̀ ní influence positively méjèèjì náà ló bùkátà kájọ gbéyẹ̀wò ṣùgbọ́n ìdàrí pé bíta fẹ́ fi sí jù náà níbi tí àkórí ìdánilẹ́kọ̀ọ́ gbà bó ṣe fẹ́ ní tàfíìrù lára ẹni kejì èyí tọ́jọ́ ń ṣe ní tàfíìrù ipa eléyìí tó máa nítumọ̀ dáadáa nínú gbèsè ayé ẹniyẹn alábàáṣe ṣe ṣe torí pé yàn bá mi ṣe ṣe mo lè nípa nínú gbèsè ayé ẹ̀ṣá ṣe mo lè change my dear oníkàlùkù pẹ̀lú wa ti ẹ̀mà ní oníkàlùkù pẹ̀lú ẹ̀sìn ti ẹ̀mà ní tó bá pé kò ní kankan ṣe pẹ̀lú ara wọn oníkàlùkù pẹ̀lú ẹ̀sìn ti ẹ̀ pẹ̀lú nínú alukurani anábì bá má ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú alábàáṣe fún wa sallallahu alaihi wasallam ṣùgbọ́n ká lè fi mọ̀ ipò ní ṣe pẹ̀lú ara wọn ẹ̀dẹ̀ nípa tó pọ̀ tó máa ń kó nínú ìgbésí ayé ẹni nǹkan méjì náà ló máa influence èèyàn ìsáàdà environment tíyàn ti gbéyà tíyàn ti ń lò ṣẹ̀mí tíyàn ń gbé àdúgbò yẹn náà máa ń lapa dáadáa nínú ìgbésí ayé ọmọ ọ̀dẹ̀ tó máa ń lapa burú tó pé àdúgbò tó ti wà corrupted ni lónìí الله بابا صننا القرآن كي يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين الله ni mo pe ayo lo gbàgbọ́ òdodo اتقوا الله ẹ páyà wọn Ọlọ́run وكونوا مع الصادقين ẹ dẹ̀ gbìyànjú kẹ́ make sure wípé àwọn tẹ́ ń wà pẹ̀lú wọn àwọn àsáàdẹ̀ ọ̀yí àwọn tó ń ṣẹ̀sì ní tòótọ́ tòótọ́ ni ọ̀. ẹ má kàn fà just anybody ṣe o. ìtẹ́kùnlọ́wọ́ kùnú máa sáàdẹ̀ pé ìgbàtọ́lá wọn fẹ́lẹ̀ ìkalẹ̀ fún mi àtẹ́yìn tó dì í di ohun tó dáwa tó níwá tó ní ọkàn wa tó mọ tó lè ṣe ọkàn wa látara ẹni tá à ń bá ṣe òun ló fi kìlọ̀ yẹn kalẹ̀ fún wa ìtàkùlọ́ha ayé olùgbàgbọ́ òdòdó ìtàkùlọ́ha ẹpáyọ̀ wọn lọ ẹ máa wọ́n ní wọ́n pé bí tèmi dẹ̀ báyẹ̀ sí mi dé yìí ẹni kankan lè influence ni ọ abadan never ah kí ló fẹ́ sọ fún mi kí ló a fi kó bá mi èyàn lè kó bá ẹ̀ rúpẹ̀ṣẹ̀ fẹ́ẹ̀dá máa gba ahọ́n èyàn sọ̀rọ̀ á dẹ̀ máa lò ó láti fi ṣiṣẹ́ tẹ̀dẹ̀ máa dédé rí pẹ́lú míì ó gbádùn tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹni tó ń bá ṣe ó ti sọ́dọ̀ ẹni tí ò gbádùn dáadáa mọ́. ìtẹ́kùnlọ arákùnrin máa sáàdì pín. tọ́rọ ọgbà wa tí a ń ṣẹ̀mí lójú ọ̀nà ẹ̀sìn Islam ẹ jẹ́ ká ṣẹ̀ṣẹ̀ àwọn wo أحمد بن حنبلي بقنا وأنه صنعنا أبي داود عن أبي صلى الله عليه وسلم المرء على دين خليله على بن المرء على دين خليله فلينظر أحدكم من يخالل إن شاء الله بأن المرء رواية من الرجل على دين خليله فلينظر ahadukum ma yukhali yukhali o isara ba ni eyan ma padà a máa sábà ṣe sí alábàṣe rẹ̀ olólùfẹ́ rẹ̀ alábìlò kalima khalil kò sọ pé aladini sadiqihi aladini khalidihi èyàn máa sábà nípa lára lórí ẹ̀sìn tí khalilu rẹ̀ ayò rẹ̀ ọ̀rẹ́ ẹ̀ ẹni tó fọkàn tán tó nífẹ̀ẹ́ sí tó gbára lé tó gbẹ̀mí lé tí ẹ pé tí nǹkan kan bá ti ń ṣe ẹni ẹ̀kan ṣe ọ̀nà òjò ní lọ lẹ́nu ẹ̀ níbi tí wọ́n fẹ́ràn ara wọn dé. arábìnrin bẹ́ẹ̀ ni ẹ ṣe ń ṣe sìn a máa lápá rárá ti ẹ̀ náà ó náà máa ṣe bẹ́ẹ̀. arábìnrin kọ́ kálukú yín lọ wo ta lẹni bá ṣọ̀rẹ́ tàlẹ́ni tó ń fara kín tàlẹ́ni tó ń fara rò. ẹni tó bá ń bá ṣe ó máa ó mátà púpọ̀ nínú báwo lẹ̀ sí ẹjì fẹ́ gbèrú sí ẹ̀ẹ́sẹ̀sẹ̀ ẹlòkè ní àbẹ́ wọ́n ní hadith tó lálàáfíà ní ìrọ́yà mi wà tó fi jẹ́ ti Imam ṣe kìí ṣe bátìrì ló ń ṣe lè ìwáyà míwà tó jẹ́ ti mama ahmad ilé ẹ̀rẹ́wà ní hadithu ti mama ahmad ní hadith 8417 ìwá náfsù kan náà ni ìbára yẹn náà yàtọ̀ síra wọn almar'u ala dini khalilihi falyanzur ahadukum ma yukhalil Sheikh Albani náà ní àdẹ́sì yẹn ìmí ìwà tó wá ní ar-rajul ìmí ìwà tó wá ní al-mar'u kankaná náà ni wọ́n jọ ń sọ Ànábì sallallahu alaihi wasallam jẹ́ ká mọ̀ wípé ìbá ẹni rẹ̀ ṣe ìbá ẹni rẹ̀ tò ó dà gẹ́gẹ́ bí ẹni tó ń ti hamil misk ẹn tó ń jókòó tẹni tó gbé afẹ́lúlíjẹ̀lì sí sọ́ọ̀lìhì ẹni tó ń bẹ́ ni eré ṣe tó ń bẹ́ ni tó lẹ́sìn tó níwà ọmọlúwàbí lára tó kàhàmìlìlìmísìkì àkàrí ẹ̀rọ agagẹ́bẹ̀ ẹni tó ń jókòó ti ẹni tó gbé lọ́fíndà lẹ́sìkì tó gbé dání ìmá àyíyàn arábìnrin nínú kọjá sí pé máa nínú kí ẹni tó ń bá ṣe yẹn látara pé nǹkan olóòrùn tó dá ló yẹn nínú kọ́rùn ẹ̀ káwọn èèyàn máa gbóòrùn pé ah, á lọ́fídà ni nǹkan olóòrùn ni tó bá jẹ́ pẹ́ arábìnrin akàwélé yẹn ó dà gẹ́gẹ́ bí ẹni tí ó ń jókòó ti alágbẹ̀dẹ. wọ́n máa ń tẹ̀sí dàmí ní orí àwọn kan sí bá. ẹlẹ́kejì. wọ́n máa sálò líjẹ̀lì. sásùkò ilẹ̀ yìí. arábìnrin akàwé ẹni tó ń jókòó ti ẹni di. kánà fi ilẹ̀ kiri. dilbab sista tó mú ẹlẹ́hà ohun ẹ̀dí àwọn abojú ẹlẹ́hà ló wá mú lọ́rẹ̀ ẹ máa rí pé kò ní pẹ́ òun náà improve àbí kéèpù ló ń ṣe ń lò ó wá wá ẹ tó mọ́ra sẹ́sìn jùlọ ìyẹn ló ń wá ń bá ṣọ̀rẹ́ ìyẹn lọ́jọ́ máa ń ṣe tutorial ní gbogbo ìgbà ẹ̀rí pé tó bá padà yá sísà tó wọ ìmọ̀ràn àbí tó wọ nìkọ́bù yẹn á influence ẹ̀ òun náà máa bẹ̀rẹ̀ sí ojú àmà tí òun náà nílè jáde mọ́lá ìwọ̀ socks kò ní fẹ́kọ́ máa ah, ni jilbab sísà tó lọ mọ́ ọmọ ní ṣòkòtò ọmọ ala tí ó gbádùn ìsẹ́kọ̀ olókíọ́sì kan tó ń wà ẹ̀ ní gbogbo ìgbà anábì náà kàrí ẹ̀dà gẹ́gẹ́ bí ẹni tó lọ́jọ́kò tí àwọn tó ń rọ afọ́ àdá a nínú pé oòrùn náà kó máa máa rùn inú fi oòrùn àbí náà kó fi jó aṣọ ẹ̀ tó àbí kẹ́kọ̀ọ́ kúrò ń bẹ̀ kó oorun ẹ máa jẹ kó gbádùn. máa ń tẹ́jì dámìnì orí ìhànkọ̀ bí i ha. irú èèyàn wo lóníkálukú wá ń bá ṣe agbọ́dọ̀ kíyèsí kásìsì lẹ́ta àwọn alábàáṣe ó ṣe lòun kí sísà ẹ gbárí tó ó ṣe lòun kí bọ́dà ẹ gbárí tó tó bá jẹ́ pẹ́ni tí ò gbádùn níbi ẹ̀sìn ni ìwà àti ẹ̀ ò kí ọlọ́run bá ní àtọ̀yìbáàt lẹ́tọ̀yìbìn wọ̀tọ̀yìbún lẹ́tọ̀yìbáàt ó ní àwọn ẹni rí alkhabithatu lilkhabithina walkhabithuna lilkhabithat àwọn pàrùpàrù lóbìnrin àwọn ọmọ obìnrin tí wọ́n lẹ́nu ojú lílẹ̀kọ́bìnrin kọ́ máa jẹ́ ọ̀rẹ́ fún àwọn ọkùnrin tí wọ́n dínú tán ló ló yẹrí ọlọ́run níbi kò ṣe jẹ́rẹ̀ o والطيبات والطيبات للطيبين والطيبون للطيبات sísà tó náà ń ṣẹ́sì tó náà bá fẹ́ sílẹ̀ ìsànikójọ́kọ̀ fún kó máa wá sí àgbò brọ́dà

kò ń fi wákàtí máa rán ẹ̀kiri ò jọ́dá brọ́dà tẹ́ ń sọ tẹ́ ní àwọn tẹ́ ń ṣẹ̀sìn yàn ha nìyẹn àwọn fẹ́ náà díẹ̀ bọ̀tílẹ̀ ìyà kò mọ́lá tó wọ́kọ̀ so yẹ ló fa tó fi wájẹ́ pé rúwọ́ sísà irúgbé tàbí wá ń bẹ pàdé nìyẹn. Àlọ́kọ̀bí bá tún lílé kọ̀bí sí ìnáwó lè kọ̀bí fún lílé kọ̀bí bá ti wá pọ̀ bá tún lè pọ̀ bí ìnáwó pọ̀ yìí bó na lè pọ̀ yìí bá. Bàbá fẹ́ parí àyà yẹn, ó ní òlà. Láyé kí a mọ̀ bá lọ́rùn na mi máa yà kúlù. Ó nílé ló máa ṣàfọ̀mọ́ yín kúrò níbi ìsọkúsọ táwọn yóò lè máa sọ nípa ẹ̀sìn àwa mùsùlùmí àbí nípa àwọn jìlìbá sisters àbí nípa àwọn brothers gbèwọ́ brothers tó mọ́rẹ̀ ẹ̀sìn dáàrí ẹ pẹ̀lú àwọn ẹ̀sìn kílé kó tó jẹ́ pé ọmọ tó wọ́ṣọ́ tó fún mara pínpín ìyẹn ló ń ṣó lọ́pìtì onírànú yẹn ẹ̀mí ẹ̀dọ̀ sí ó ti já sí gbogbo ayé ti rí ló wùn wọn náà ó ṣe ṣùsì jẹ́ pé ó wà lábẹ́ aṣọ ayé òrí ìwọ nìkan ló fẹ́ máa dá nǹkan ẹ̀rí nínú yàrá ẹ̀ ìyẹn ló fò ẹ mọ́ ló túnmọ̀ sí pé orí ẹsẹ̀ ìwọ́dá pa àwọn ọmọ ìjọ kó kó oríṣiríṣi síta ìyẹn ìwọ́n náà wá ń wò ló rànjú mọ́ tó bá padà fẹ́rẹ̀ èèyàn bẹ́ẹ̀ kódà tó bá ń ṣàbí amọ fún ẹmọ bá bí dànù ló ń bí tó bó ṣe rí náà lọ́mọ tó bá bí náà bó ṣe máa rí Ọlọ́run tó bá dé jọ́gbọ́dọ̀ pé àmá. Ẹni tẹ́ ṣe wà tó fún láyé, tẹ́ ẹni kó múra fẹ́ sìn kó gbájúmọ́ islam ẹ̀ dáadáa kó dẹ̀ bá wọn ẹni rí ṣe tó bá gbọ́ tí ò bá gbà ọlọ́ni tọ́wọ́dà kẹma yà ádù zọ́ọ̀lìmọ̀ ara ọlọ́ni awájú kásẹ̀nu ẹ̀kọ́ àgbàlagbà Aya al-Qur'ani ni o, ya abdu zalimu ala yade. Ala yade. Ọlọ́wọ́ ni ẹni tẹ́ wífúlá tí ó gbọ́ tó padà wá yà lápòsí tó wá gbọ́ sí kọ̀rọ̀ tó ń ṣe tí ó dá. Ó dẹ̀ ṣe bí ara yí níta gbangba. Aṣó ní àwọn àyò kan ní kọ̀rọ̀ tó àti wọ́n jọ close. Àwọn tí wọ́n ń sin tọ́lọ̀ wọn bá dá. Àwọn tí wọ́n hùwà bàjẹ́. Àwọn tí wọ́n ń ṣe ṣìnà. Àwọn tí wọ́n mutí. Àwọn olóògùn. Àwọn tó ń gbọ́ music àwọn tó ń gbọ́ music àwọn ní close friend ẹ̀ tọ́jọ́ ń ṣe ń kọ̀rọ̀ àwọn tọ́jọ́ ń wo film tó bá dà kí àwọn oníṣàbòsí ara ẹni kò ṣàbòsí fún àwọn ìmọ̀mù tó ń ṣe wà sí kù kò ṣàbòsí fún ẹ̀yìn kọ̀lẹ́sẹ̀ tó kù tó bá dà kí àmọ́ ọlọ́run ló máa kábàámọ̀. zọ́ọ̀lìmọ̀ aláyọ̀dẹ̀ ìyẹn kúrò yá lẹ́yìntà a máa wá sọ́njọ́ náà pé yá lẹ́yìntà ni a jù kásẹ̀ nu. ọlọ́run ni a jù kásẹ̀ nu a máa ní yá lẹ́yìntà ni kí ló ṣẹlẹ̀ sóhun lónìí òun má ṣòfò lè ní kẹ́ a ma ní ayé òun rẹ̀ kí ló wá dé tí mi ṣe wá tẹ̀ lójíṣẹ́ ọlọ́run láyé kí ló dé tí mi tẹ̀ láwọn àfẹ́ẹ̀sì tí wọ́n ní kí n ṣe lè kí má ṣe lè gbogbo àtọ́ máa ń sọ yẹn èmi rò pé òròrò náà ń sọ ní ní kí attachment alóhun ṣe kú ni yálẹ̀ ìtàní alóhun ṣe ń lọ sí club òun ṣe lọ sí bẹ́ẹ̀dẹ̀ yálẹ̀ ìtàní gbogbo àwọn abúrú yẹn ó ṣe ìjọ ṣe ní kọ̀rọ̀ ìgbà tó wà ní skúlẹ̀ environment lẹ́rí jìrì báàbù lọ́rùn ẹ̀

Suratul Furqan ni ilé ti a kà yìí 27 28 29 verse meta ni 3 verses. Ọlọ́run ni a máa sọ pé ya wailata a ní ẹgbẹ́ òun rẹ̀ ààyè òun ti bàjẹ́ lálẹ́kìyàmọ̀ alìkìyàmọ̀ nìyàn máa sún fún mẹ́rin tó o. ani òun bọ́ yá wáyìlátá. nǹkan máa ti ṣe òun lam àtàkì. lẹ́yìn ní lam àtàkì fúnla nana khalila. a ní kí ló dé tó fi jẹ́ pé nígbà tí mo wà láyé àti ṣọlá ni mo lọ fi ṣọ̀rẹ́ mi. kí ló ṣẹlẹ̀ bá ti tuntun ní ẹ̀kẹ́ ẹ̀rà lè ní ìsìlámù bá ti tuntun ní ẹ̀kẹ́ ẹ̀rà lè ní yìí. هذا يتعبنا بكثير. فهمت a ma wá kàbá mọ̀ ọjọ́ náà. Yáwé ìlàtà lẹ́ta ní lámọ̀ àtẹ̀kìdì fúlànà nìkan lílá. A ní kí ló ṣẹlẹ̀ sóhun? Ìbáyẹ́kọ̀ òun mọ̀ ni, òun bá máa mú lágbájá lọ́rẹ̀ẹ́. Ìbá má ti jẹ́ ṣọlá lòun máa lọ fi ṣọ̀rẹ́ òun. Torí pé ṣọlá ló torí àlójú ń tí ní òfin lè wọ́ kìmọ́ọ̀lù ọ̀rẹ́ ló máa ń tàn lọ sí club tó nà lọ ń wọ àwọn tí wọ́n ń jó tí wọ́n káyà síta a wá kàbà mọ̀ ń jọ́nà pé lam àtàkìtì fulanan kọlíìlà and sister kẹ́ lọ ṣẹ́kì kẹ́ẹ̀bá mọ̀ pé yàn máa regret lálẹ́kẹ̀yàmọ̀ torí ọ̀rẹ́ tó ń bá ṣe ọ̀rẹ́ yẹn ti kó láìfẹ́ ó dẹ̀ ti wá bá ẹ̀sìn ẹjẹ́ ó ti wá bá àlàkìyàmọ̀ ẹjẹ́ mọ̀ ẹlọ́wọ́ wọ́n ma wá kábàámọ̀ ọjọ́ náà. lọ́kọ́dé ọdọ́là ní àmì bá àjà ìbíjà àní wákàánà ṣẹ́kọ̀ọ́nù lílé ìrìnsàánì ọ̀dúnlá. ọmọ ní ẹ̀dẹ́ yà ní àmì díkìrì. jẹ́ ọrịa. a ní ọ̀rẹ́ yẹn olópadà wá ṣàkóbá fún wọn alọ́ olóṣàkóbá tó pọ̀ fún báyìí ó ní ọjọ́ kóhun máa kírun dédé mọ́. ìgbàtẹ́rẹ̀ mi fi ń bọ̀ ní àdílé wọn kó tó wá alhamdulillah ó dáadáa ọgbà ló àwọn oríṣiríṣi ọmọ bí àwọn ọmọ ọlọ́lá kan ó wá rí pé ọlá tàwọn ilé ìgbé ọlá tàwọn pẹ́rẹ́ntì òun mi òun dẹ̀ gbárí ṣùgbọ́n ilé lówó lọ́wọ́ jẹ́kùn máa bá ṣe ọmọ ya rí kò gbádùn bí ẹ̀sìn ṣùgbọ́n owó tó wà lọ́wọ́ àwọn ọmọ yẹn ò tiẹ̀ ń gbà rẹ̀ ń tiẹ̀ ó ti fi tiẹ̀ kó báyẹ̀ ó ti ní etí wọn ti dín ọkàn ṣojú fúrú ni ìwọ́n tó ti ń há alukurani tẹ́lẹ̀ ó wá dérú àwùjọ yìí alukurani wá fà sẹ́yìn ọ̀rẹ́ ló kó bẹ̀ olóò influence life ẹ̀bẹ̀ náà. àkọ́dé abọ́là ní àní síkìrì bàdà ìbìjà àní. a máa wá sọ lọ́rùn kí a máa fẹ́ ẹni ti sọ ló ti kó bá òun. ọ̀gánà ṣe ìpanu lílé ìsáàní ọ̀dúnlá. ọmọ oníṣẹ́ iná mọ̀tẹ́lẹ̀ ni pé ṣetán iṣẹ́ ọwọ́ rẹ̀ ni pé ẹlẹ́tàn ni ó máa bá yíyànjẹ́ báyà wá a ni mo ti sìn ẹ́dẹ́ bí tí mo fẹ́ sìn ẹ́dẹ́ ṣètọ́ni tó máa ṣe nìyẹn kò dẹ̀ ní àfíẹ̀ sí ẹ pẹ̀lú àwòrán ẹ̀ ó máa di àwọn èèyàn kan sí ẹ náà níbi tó bá wà tó bá ti ń débì kan báyìí wà pàdé àwọn ìránṣẹ́ èṣù wọ́n wá close man, wọ́n mú ẹ lọ́rẹ̀ẹ́ طلع في وان واننا القرآن فلا تجد قوم يؤمنون بالله واليوم الآخر يودون من تجد آه. قوم يؤمنون بالله واليوم الآخر يودون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم Allah bá ní látàjì rẹ̀ kọ́mọ yóò mìíràn bí lẹ́wọ̀lẹ́ ọmọ ìlànkìrì ẹ̀ ní rí èyàn kan kó ló ń gbọ́lọ́ ń gbọ́ ń gbọ́jọ́ kẹyìn gbọ́. Wà á tú na mà ní hajjá lọ àwọn làwọn bá wá múlọ̀ rẹ̀ tí wọn ọlọ́wọ́ ní ẹ̀ní rẹ̀ olùgbàgbọ́ òdodo kan ọlọ́ni kódà káwọn ènìyàn jẹ́ àwọn bàbá wọn àbí káwọn ènìyàn jẹ́ àwọn wọ́n fi àwọn pẹ́rẹ́ntì wọn lẹ̀ wọ́n ní bá wọn jà torípíkẹ́lẹ̀ mi máa ṣìwà gbọ́ ókè ó ti ẹ̀ ti dáa máa rí sẹ́ẹ̀tì mọ́mí tẹ́lẹ̀ torípé in fact background tẹ́mi ti jáde àwọn christian background ni so gbàtọ́rẹ̀ ní ká máa ṣe dára sáwọn parents àwọn ìjìmá ṣe dára sí wọn so pẹ̀lú nǹkan tí mo gbọ́ lónìí sí nógó eré àní ohun mi ìtẹ́ ní pé mọ́mí mọ́ rárá má ṣì wá gbọ́ wà pè wọn wà pè dájì ẹ̀ ojúṣe òbí sọmọ ojúṣe ẹbí family wà máa ṣe ṣùgbọ́n tó bá ti ń dédé àlá ti ẹ̀sìn boundary tẹ̀sìn yẹn olómajẹ́ kí wọ́n mọ̀ wípé mọ́mí mi ò lè bá yín ṣe Christmas mọ́ ìgbà kan nìyẹn èèwọ̀ ni kò bẹ́sìn mi mu dádì èmi ò lè bá ń ṣọdún òrà bí fámá ìyẹn ni wàá jẹ́ kí wọ́n mọ̀ nínú ẹbí ẹ nínú ilé ẹ àtàwọn ọ̀rẹ́ tẹ́ bá jọ wà nínú skul náà gbogbo tó pàápọ̀ ju classroom yìí lọ tó bá ti ń débi pé wọ́n lọ pàtí òun yìí bá ti mo bẹ̀ ẹ́ má tún tí àyẹ̀ mọ́ má fi rẹ̀ mo rí ní fífún ẹ̀jú sáyẹ̀nsì lórí WhatsApp má fi ìlọkulọ ẹ̀ lọ́yún mọ́ a kí ló ṣẹlẹ̀ ó lè tó èèyàn ó lè jù bẹ́ẹ̀ lọ́nà èmi wọ́n fẹ́ tún tèmi ṣe pọ́nṣọpọ̀nṣọ kí ló ń bá mi sọ yẹn ọlọ́run ẹni tó bá ti gbọ́ yédé lẹ́bùn yẹn tó ti tẹ́kì sáàjẹ́ bẹ́ẹ̀ láàrín kàkàtàbà fi ìpolò bìí bí i mú lè yìí máa ẹni tó ti mọ̀ tó ń ṣe tó pè lẹ́sìn nìyẹn

ábì tí wọ́n kó bẹ́ẹ̀ ni alákòwà láwọn èèyàn. Láìka kàtàbà fi kùlù bí i mú ìmànà wà ìsádàmọ́ bí rọ̀ṣín mi ní o. A jẹ gbọ́dọ̀ láwọn èèyàn tí wọ́n wẹ́ ní kọ́ra. Wà yóò dákílò mú jẹ́nà tí ó tẹ́tẹ̀rí mi tàṣàtí kàlẹ̀ àná ẹ̀gbọ̀kọ́ lídìínà fi ha. Ọlọ́run bá náà tó bá ti wá gbẹ̀sìn ẹ̀yẹ́dẹ́bí wípé gbogbo àwọn tó ń bá ń bá ṣe láyé àwọn tó máa jẹ́ kó lékún lẹ́sìn ni àwọn tó máa jẹ́ kó lékún lẹ́sìn ni àwọn tó máa jẹ́ kó lékún níwà rẹ̀ ni sísà mí náà wọ́nà gbà nígbà tó wá sí fúnàbùn bí àbí tó wá sí ilé ẹ̀kọ́ bí tó lọ àbí brọ́dà mí náà ìgbà tó débẹ̀ yẹn kò débẹ̀ pé ààbọ̀ ló débẹ̀ ìtumẹ̀ ní wípé Islam influence kò dúó kò sébù tó bá kírun lónìí kò ní kí lọ́la ó tún lè di weekend kó tún lọ pàtẹ́wọ́ ó tún lè di àárín ọ̀sẹ̀ kan kó tún lọ mẹ́kọ̀ gbogbo ó ṣe ń lògbèsè ayé ènìyàn ó ṣe dágbọ́n yọ lọ club ó ṣe dágbọ́n gbọ́ music ó ṣe ń wo fíìmù bí nǹkan míì so by the time tó lọ́nà kó wọ́rọ̀ àwọn àwùjọ kan tó dá àwọn sisters tí wọ́n gbádùn tó dá àwọn brothers tí wọ́n gbádùn tó padà bẹ̀rẹ̀ sí gbọ́dá nílẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ madrasa àwọn ẹ̀wọ̀n influence positively ilé ayé ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí dáa ilé ayé dẹ̀ bẹ̀rẹ̀ sí dáa bá a ṣe ń sọ yìí irú sísà tọ́lọ́ ti ní kó ṣe rú oríire bẹ́ẹ̀ inú ẹ̀ máa dùn tó jòkó sí ẹni pé èmi ni wọ́n sọ yẹn èmi ni wọ́n sọ yẹn wọ́n náà mọ́ bó ṣe débì ó dẹ̀ mọ́ bó ṣe rí nìsín bó ṣe yẹ kílé ayé rí nìyẹn fún ẹni tó fẹ́ wà jẹ́nà ọlọ́run. ويدخلهم جنات تجري من تحتها الأنهار agbọ́dọ̀ máa wo ta lọmọ wa ń bá ṣe tọ́mọ yẹn bá ti ń bẹ́ni tó fẹ́ràn kó máa gbààwẹ̀ monday thursday yàtọ̀ sí ramadan ó fẹ́ràn kó tó máa gbààwẹ̀ 13 14 15 oṣoojú ọ̀run ẹni tọ́mọ yẹn bá ṣe bó ṣe rí nìyẹn ọjọ́ tọ́mọ yẹn wá kí nílé ọjọ́ thursday ló bọ́ sí oníkọ́mọ yẹn lọ fún lómi irú àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ ló yẹ kọ́ mẹ́ máa bá ṣe ṣùgbọ́n àwọn tó yẹ tó pé àwọn tọ́mọ ẹ ń bá ṣe àwọn tí ò gbájò ní tí wọ́n náà ti rẹ̀ fẹ́fẹ́ nìkúrì ń bọ́ rẹ̀kọ́ rẹ̀ ènìyàn náà dídàkúdà mẹ́fẹ́ wa tán tọ́ àwa bọ́ ṣe rí nìyẹn wọ́n lè mọ́ wa ọ̀hàn nífẹ́ ẹni tó bá fẹ́ wá kí wọ́n náà lẹ́gùn Kama máa lọ bá ṣe ìlọ́fẹ́ pàápọ̀. ìgagagaba fi kòlù bí i mú ìmáàna wa àìjáda bí òṣìn min. torí pé ọ̀rẹ́ yẹn ẹjẹ́ ń ṣe tó wà ń bẹ̀ fún yín tánàbí sọ pé alìmọ́rú aládé ní ọ̀lẹ́dì tó ní èyàn máa padà wà lórí ọwọ́ ẹ̀sì tọ́rẹ àwọn ọmọ tí wọ́n náà bí àwọn ọmọ tẹni ẹ náà ọmọ ẹni tó múlọ̀ rẹ̀ àti ọmọ tí ẹ wọ́n máa papọ̀ àwọn ọmọ tí ẹ náà wá àwọn ọmọ tí ẹ ni wọ́n kó hip-hop sórí tí wọ́n ti ha oríṣiríṣi àwọn ọmọ tí ẹ bẹ̀tíjọ́ ń ṣe yẹn ìfẹ́ yẹn àjọṣepọ̀ yẹn á padà ràn àwọn ọmọ yẹn náà àwọn ọmọ náà máa di ọmọ ọ̀rẹ́dájì mi ni ọ̀rẹ́dájì mi mi ọmọ ọ̀rẹ́dájì mi ọmọ ọ̀rẹ́dájì mi àmà connect bí kí ní ẹ máa ṣẹlẹ̀ nìyẹn tọ́pọ̀lọpọ̀ dẹ̀ mọ̀ kú orí bẹ́ẹ̀ àwọn tí wa ọmọ wa náà jọ ń ṣe nísìn tó bá bí wà táwọn ọmọ ènìyàn náà máa máa ṣe nìyẹn tó pa ọ̀pọ̀lọpọ̀ gbé sí ayé ọmọ jẹ́ ọlọ́run bá ní gbogbo ẹni tó bá ti wá gbà yí pé bọ́ọ̀lọ́ ṣe fẹ́ kí n lè ayé mi ni mo ṣe fẹ́ lò mi ò ní wẹ́ẹ̀sì mi ń lẹ̀ torí pé fẹ́ rí ìyọ́nú àwọn èèyàn irú àwọn èèyàn bẹ́ẹ̀ lọ máa jẹ́nà jọ gbẹ̀rẹ̀ alkiyama wọ́n dẹ̀ máa bẹ́ẹ̀ nínú jọ́nà ẹ̀lọ gbèrè ọlọ́run yọ́nú sí irun wọn àwọn náà dẹ̀ padà wá yọ́nú sí tún ọlọ́ba máa fi kọ́ àwọn ọjọ́ tó ọlọ́run rí o ọlọ́run dárídájú gbogbo tó bá ti ṣe tán tó ní tọ́lọ̀ lòun fẹ́ ṣe àwọn làwọn ẹni tó máa jèrè jẹ́gbẹ̀rẹ̀ alkiyama bí ṣètọ́ ní náà ṣe ní àwọn hezbo tí ẹ̀ wọ́n náà ní àwọn hazab àwọn tó ẹ́ pà àwọn ọjọ́ ìṣù àwọn bàbá náà Yorùbá náà ní ẹgbẹ́ ẹyẹ lẹ́yẹ máa ń wọ́tọ̀. ìsáháwádà aléhìmú iṣẹ́ ìpọ̀nù fa ń bá ọmọ tìkìrà ṣẹ̀tọ́ ni ìbá ìtì wọn wáwọ́ sí wọn ó ní kan wá ṣètò àwọn náà dẹ̀ dá lóhùn. fàǹsáàmù dìkìrọ̀ lọ ọwọ́ gbàgbé tọ́lọ́run ọwọ́ pẹ́tayé gbọ́ àwọn tí ṣe ti gbéṣẹ́ fún rẹ̀ o tó ti di ọmọ lẹ́yìn ṣetán Allah inna hizba shaytani humul khasirun kí n bá lè sọ̀rọ̀ èèyàn tí wọ́n náà jẹ́. Ànílmọ̀rù ìlà àtẹ́sàì wọ́n ni má bèèrè má máa ṣèwádìí nípa èèyàn tó bá ti ní ti sísà. Má sọ ni sísà yìí. Látẹ́sì ayé. Tó bá rí búrọ́dà kan má bèèrè pé irú èèyàn wo ni búrọ́dà yìí náà. Ànílmọ̀rù ìlà àtẹ́sì ayé. Nǹkan tó ní ìdáti kọ́kọ́ ṣọ́. Wàzàlẹ̀ àǹkọ̀rí nìyí. Èrè pé àwọn ní. Àwọn olàwọn ọ̀rẹ́ sísà yẹn. Wọ́n bí sírí kọrin ìnáhù. Absir kọrin ìnáhù, wú àwọn tí wọ́n jọ ń ṣe, wà àwọn ọ̀rẹ́, àwọn alájọ ni ẹ̀. Wàkúlù kọrin ní ìbìlìmù kọ́ra ní ọkọ̀ jáde. Bó ṣe wà láàárín àgbàlagbà bẹ́ẹ̀ náà ló wà láàárín àwọn ọmọdé bóṣe wà láàrin àwọn kéèkéèrè wà láàrin àgbàlagbà náà àgbàlagbà tó bá jó ní ṣìná ẹ máa rí pé àwọn oníṣìná ẹgbẹ́ náà jẹ àwọn àtàwọn ọ̀rẹ́ wọn kọ́ tí mọ́bí tán ti jọ ń pàdé tán ti jọ lọ mú tí wọ́n lè jí síbòmí láàárọ̀ ìbòmí ìrọ̀lẹ́ náà máa jọ rí zoom síbẹ̀ ẹ̀rẹ́ àwọn àgbà òṣì kan ẹ̀rin àlọ tó mọ́tò jọ sílé ọtí àpẹ àwọn ilé yìí ní bùkátà lè àwọn àdúgbò mi wà káàkiri ìlú wà lábẹ́

àwọn tọ́jọ ń ṣiṣẹ́ pọ̀ wọ́n ti fílé fún àwọn tọ́jọ ń ṣe yẹn definitely irúwà kan náà ló máa wà lọ́wọ́ wọn kí lè sọrú èyàn tí wọ́n jẹ́. ọ̀rọ̀ tó sọ náà pé já máa fi Yorùbá náà bọ́ àwọn èèyàn wa wọ́n ní ìwájọ̀wà ló ń jẹ́ ọ̀rẹ́ jọ rẹ̀. wàkúlù kọrin ní ìbílẹ̀ mọ̀kọ́rọ̀ ní ọkùnjẹ́ ní tó bá láìkè wá ẹni yẹn ò lè lè bá ṣe ìdákùnlẹ̀ ó wà ókè pẹ̀lú wà ẹ̀ nọ̀rọ̀wà àti ẹ̀ ṣe wọ̀ bẹ́ẹ̀ yẹn. ìdákùn tàbí kọ omi ìrìn. lórí ẹ̀wọ̀ sísà ẹ̀wọ̀ sísà. fásán ṣe bẹ́ẹ̀ ni àrọ̀ hàn. má fi jìrìbáàbò dìsí fún wa ṣé kí n ṣe pé òun ṣe lesbianism Ìdákùntà fi kọ́mí. Ìwọ brọ́dà ṣé kìí ṣe pé gé ní ẹ. Ìdákùntà fi kọ́mí. Tó kàn wá ṣojú bí ìgbà tó ń ṣẹ̀sù lọ́dọ̀ títí wa. Bákùnlò kọ̀rí ní mímọ̀ kọ́rọ̀ ní ẹ̀kẹ́sẹ̀rí. Ọ̀daràn ẹlẹ́ha kan ẹni best friend yẹ. Ọmọ alákìísà ni, òun náà ló wà lórí fóònù ẹ̀ ló ń gbé ló máa ń pòsì káàkiri. Ọmọ alákìísà, ọmọ in fact, omi ìfẹ́ mọ́ta fẹ́ pé ọmọ rádaràdà òṣì kan báyìí kọlọmá yẹ kí gbèsè ayé ọmọ ìmọ̀ àti eríbi ìsọmọ náà ni ẹni tó ń pera rẹ̀ lẹ́lẹ́ha ló wá jẹ́ ọ̀rẹ́ àyò díẹ̀ ọ̀rẹ́ àyò ẹ̀ ajá máa ní i miss you i love you okay dear later ah ó ti jẹ́ ká tàn pé irú sísà báyìí ó nárùn lára tábà tọpinpin ẹ̀ délẹ̀délẹ̀ aburú kan ṣẹlẹ̀ láàrin àdúrú sísà kejì ẹ̀yẹn torí pé bó o ṣe rí ẹni tó rí bí tiẹ̀ nígbà appearance tiẹ̀ ó láyẹ̀ sáàdì kó yẹ kí wà tiẹ̀ jọ wà kẹjọ lẹ̀pọ̀ فاكو قرينه بالمقارن يقتدي إذا كنت في قوم فصاحب خيارهم إذا كنت في قوم فصاحب خيارهم فصاحب خيارهم تبعت ولا نعم أمن يلاي إذا كنت في قوم تبعوا أنا سوشا كالاي كنت في قوم أو أنا كومنتي كالاي إذا كنت في قوم أو أنا لو ولا دوكا كان يجون تبعت باراي في قوم فصاحب خيارهم صاحب خيارهم àwọn tẹ́ máa àwọn tẹ́ máa bá ṣe ń bẹ̀ ẹ ṣàkíyèsí àwọn tẹ́ sì bá dùn lára ní kẹ́ ẹ bá ṣe àwọn tí wà wọn bá da ní kẹ́ ẹ mú lọ́rẹ̀ ẹ má fọ́ bú ọmọ yahoo owó haram ló ti máa sunkún ẹwẹ́ ni tó ń kírun tó ń sin lọ́hùn ẹ má wo tọ́mọ ó kọ̀ fún méèkì kẹwàá lọ rò pé ọmọ ìdẹ̀ lè máa gbé mi jáde òmúdẹ̀ lè jọ́ rẹ̀ o mọ́tẹ̀ lè má bá jáde bọ̀ tó lè máa mí sí mi lára irú èyàn bẹ́yẹ̀ òfíìtì èmi àti ìlàkúntà fi kọ omi fàṣáhìbìkìyà tó bá wà láwùjọ kan wo ẹni tí lẹ́sí pé tó bá ti ń bá ṣe wà lékún sí lẹ́sìn wà láti ẹsí ṣàbílẹ̀ àrọ̀dá fàtẹ́rìdá máa bá àwọn èèyàn táyé wọn ò dáa àwọn tán ṣe tọrọ ọmọ lọ́dọ̀ ọlọ́run ẹ má ma bá rú wọn ṣe ní tó bá pẹ̀yìn àti wọn pọ̀ ẹjọ́ exchange textbook ó ti tán ẹjọ́ ọfún group assignment ẹjọ́ ṣe kẹyànjú ẹ̀ ta ló fẹ́ present nínú yín tó bá jẹ́ wọ́n ni present tó bá jẹ́ náà ni ó yá ẹni tó bá jẹ́ ẹtìjọ́ ṣe wa lọlé ó up aburú tó wà ń up

akàn gbé ẹni wákàn lọ́tán lọ́kàn àwọn asẹ́ǹdẹ̀ sáwọn èèyàn o máa kọjá wà náà máa gbogbo tó bóyán ti rí lábẹ́ aburú tó wà ń bẹ pọ̀ gan o lè débò mí kí wọ́n drọ́gì ẹ̀kan fún ẹni kan mú o gbọ́dọ̀ fọkàn balẹ̀ sẹ́ni tí ẹni tí ó jẹ́ pé ọlọ́run ọbẹ̀ ò bá lẹ́rù ọlọ́run ọba ò jọ lójú ìwọ wá fọkàn balẹ̀ sí pé kò lè jàǹbá wọ ẹni tó jàǹbá dé wọn ọlọ́run ni ò ní jàǹbá wọ ó lè fi nǹkan sínú drinks kó fi ṣẹ́ lálejò tí wàá sùn lọ gbárin táwọn ọkùnrin míì dẹ̀ lè wọlé kan á ṣèrànù pẹ̀lú ẹ̀ ó lè ṣẹlẹ̀ sí ọkùnrin náà ọ̀rẹ́ tí wọ́n bá ṣe ìwọ́n rò pé sóbò ló gbé láni àṣẹ́ ilẹ̀ Àléríkà bí áhàlì lè fáírì ìṣe ìtàzú ṣìbàtà. Àgbákò lọ̀rẹ́ tí ò gbádùn. Àléríkà bí áhàlì lè fáírì ìṣe ìtàzú Tó Ọkàn máa ṣe bí aláǹgàn ni kójú ẹ tó dá nǹkan àti bàjẹ́. Àtọ̀ òun náà ló máa kámẹ́rẹ̀ Tàlàyé àjókò jẹ́ ìnà ló ń ṣe ẹ́, a máa ṣe náà ń ràn Nígbà tó ti mọ̀lá kókò tán. Ó ní mọ̀ ọ̀nà ẹ ti jì. Ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́. Torí pé ibi tó ọrụ ibi àwọn tó ń ṣàtkáàt àwọn tó máa rọra wọn létí tomorrow is Monday are you fasting tomorrow okay tọ́jọ́ fi mẹ́sẹ̀jì tó ń communicate ara wọn tó ní lẹ́kṣọ̀ lórí fóòn tó sẹ́ndì ẹ̀sọ́ rẹ̀ tó iná tó sẹ́ndì sí padà tọ́jọ́ ń kọ́pì ara wọn ní ẹ̀kọ́ gidi irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn tó wáyé pàwọn tó ń bá ṣe jẹ́ wà á rí pé wà máa increase sí nínú iman. wà fi sọ́ṣùbátílẹ̀ àkàyàrí tẹ́lẹ̀ kọlẹ̀ fàwà ìdá. tí a bá ń bá àwọn ẹni eré ṣe. wà fi sọ́ṣùbátílẹ̀ àkàyàrí tẹ́lẹ̀ kọlẹ̀ fàwà ìdá. èyàn máa rí àǹfààní tó pọ̀ bẹ́ẹ̀ náà lóbìnrin obìnrin tó ẹ máa rí pé ọkọ̀ akọ̀mọdé lè ta ah, ó máa ń yàtọ̀ lẹ́jẹ́rẹ̀ta yìí àwọn ọ̀rẹ́ ẹ̀ náà sọ́fà ọ̀rẹ́ mi jẹ́ máa dúpẹ́ ti jẹ jókòó nílé ọkọ ẹ̀ gbogbo tó ń sọ yóò tún túnyàn torí ẹ̀ máa ṣe bẹ́rù gbọ́rí sọ́kọ̀ hmm, ó jẹ́ dúpẹ́ ti ẹ tó bá yẹ pé àwọn àwọn ọ̀rẹ́ wà ń bù tó ń jẹ ní kò lè tó yẹn kò lè fílẹ̀ láìláì tó máa rùmọ́sẹ̀ mọ́ ha ṣúma white ni o ṣe o rò pé n ń ṣe kí ní ẹwà ma mú ẹ jáde ọ̀rẹ́ burúkú tó ń bá ṣe جالس العطار طابا بطيبه torí ẹ̀ a ní láti very very careful pẹ̀lú àwọn tàbí ṣe o káṣọ́ra wà o ọlọ́run ọba ò fojú kékeré wo o mú lọ́rọ̀ kékeré o ọ̀pọ̀lọpọ̀ alákankan yẹn kún o tí a bá bẹ́ẹ̀ ní ibi ṣe tó dájú ni pé illa an Allah oníkó náà padà jẹ níbi àbí káàmọ́ ẹ̀ta rẹ̀ tó ń bá ṣe jẹ níbi àbí kó padà rí àkóbá ìrùkùsùn tó lè mú ẹ kó padà rí àkóbá ju ẹni tó ń bá ṣe lọ tó bá ti bẹ̀rẹ̀ sí tẹ́ ọmọ ní tó bá tán gbò átànràn sisters wa náà

ó níbi tó lè dé ní tó bá bèèrè dáadáa wọ́n sọ fẹ́ pa ah, ọmọ sísà ẹni àbójúrò ah, rá lọ jẹ́jẹ́ igi ìwé nìyẹn ẹjẹ́ kó mọ́ láàrin yìí tẹ́ bá lọ gbéra lọ sáwọn àwùjọ kan ẹ̀bára láwọn ibi tínú yóò ní dùn ọlọ́mọ́jẹ padà wá dìdàkúdà ó ṣẹlẹ̀ picture ó wà lọ́wọ́ wá o a máa post ẹ̀ kò dẹ̀ mọ̀gbà so ẹ jẹ́ ká ṣọ́ ara wa ká dáàbòbò ọmọlúwàbí wa ká dáàbòbò ẹ̀sìn wa ká dẹ̀ ní plan pé àwa náà fẹ́ produce àwọn ọmọ rí ẹsẹ̀ táwa bá ti gbé báyìí nísìnyí irú bàbá wa abániṣẹ́lélúwà kọlọmbà tó wà ṣàlókẹ́ mẹ́gbẹ́ kàtàlá kó kí àwọn náà kú káàmọ́ wájú wá lọ táàmù àyánà wá tún bẹ̀rẹ̀ lọ́la definitely irú ìgbésẹ̀ tí bàbá wọn gbé irú ìgbésẹ̀ tí ìyá wọn gbé wọ́n ti rí pé inú ilé títí wa ilé tó máa ń gbẹ̀sù láyé ni láti mi kọ́ wọ́n tèmi náà kọ́ ṣùgbọ́n tó bá yẹ pé ilé ọtí náà fi bí kọ́ tó bá padà máa yá

máa máa sọ pé à kódà like father like son ní bàbá rẹ̀ ṣe nílò náà ṣe ẹ̀dìrí carbon copy ni ó jọ bàbá lójú ó tún jọ níwà àbọ́ àmọ́ kọ́dí àwọn aláwọ́ká náà mú jíjẹ́ ìdá irú bàbá bẹ́ẹ̀ irú ìyá bẹ́ẹ̀ àbọ́ àmọ́ kọ́dí àwọn aláwọ́ká náà mú jíjẹ́ ìdá gbogbo tó níláyé ànídànù ibi tẹ bá rìn sí irú àwọn yẹn tẹ bá ń ṣe àti irú appearance ló máa dìtámì irú àwọn òun náà sí àwọn èèyàn dàmà sọ pé má fẹ́ sísà yàn àà ó ah, mọ̀ rẹ̀ ni so wọ́n ti disqualify ẹni ó ti wà disqualified brother ló fẹ́ lọ sí àà ah, inú ọgbà mi ló ti ṣe bí èèyàn tí fi kíní ẹ̀ tó bá post àwọn ọ̀rẹ́ tọ́jọ́ ń lọ sí kíní káàkiri ah, brother yóò gbádùn wà lókè brother ò ní brother brọ́dà wo ni àṣọ ọmọ brọ́dà yẹn ni jẹ́ kí wáwọ̀ wáwọ̀ ó sì pósì lánàá sì pósì lánàá àṣírí dẹ̀ sáré tú pẹ̀lú àwọn ẹ̀rọ pàǹtí ẹ̀rọ àdánwò dáa ń gbé káàkiri ó tú àṣírí wájú ní dálẹ̀ lọ on monitor ẹ̀ báwọn táyé ṣe ń monitor ẹ̀ lọ́lọ́n ti tún ní káwọn àlékà máa monitor akọ́ máa kọ gbogbo tá à ń ṣe kalẹ̀ ìwọ náà rìn dáadáa wà wà láwùjọ àwọn ẹni eré abẹ́lọ́wọ́n bá kójọ kójẹ́ kẹ́ni kọ̀kan wájá dáadáa kó dẹ̀ jẹ́ ká túbọ̀ tán wá ẹ má jẹ́ ká gbàgbé nínú last sundays of Ramadan tàbí fẹ́ wọnú ẹ̀ láti pọ̀lá dúà fún gbogbo mùsùlùmí àgbáyé láti pọ̀lá dúà fún orílẹ̀-èdè wa Nàìjíríà náà láti pọ̀lá dúà fún pẹ́kọ́lọ́n kó má jẹ́ ká rí ogun torí pé kíní tó rọra wà lọ́ọ̀kan tá à ń wò yẹn tó jìnà sí wa tá a tó dẹ̀ súnmọ́ wa nínú bá a ṣe ń káwòrò yìí kọ́lọ́n má jẹ́ padà di third world war kó má di ogun àgbáyé ẹlẹ́ẹ̀kẹta tó ẹni tó bá mọ̀ túnmọ́ tá ń sọ yẹn kò ní dẹ́rọ̀ kó ṣẹlẹ̀ torí tó bá dún gbàm tọ̀ ìta rọra ń yìí ọlọ́run èèyàn tó tún ti kú lónìí nínú àwọn àdó olóró oríṣiríṣi táwọn ní yí tó ń jùlọ ra káàkiri so bẹ́ẹ̀ náà ni eh, eh, ṣe north korea náà kan ní sáwọn náà wọ́pọ̀ bí kí ìrá ní pé àwọn kó yá káwọn náà ti lè sọ́pọ̀ tí wọn gbogbo wàhálà yẹn àwọn gbogbo àwọn orílẹ̀-èdè káàkiri yẹn gbogbo wọn ni wọ́n ti múra àti destroy nǹkan àtẹ̀tìbà kan jẹ́ òpẹ́ àti túnṣe ló le ọlọ́májàárí wàhálà tó bá fẹ́ wó ilé ta fi ní oṣù bí ọdún kọ́ báyìí nìsìn ìjọ kan ṣo ni hours gan nínú ọjọ́ kan yẹn pàápàá ẹ̀dẹ̀wó yóò ṣù ta fi kọ́ àti bàǹkan jẹ́ òle torí ẹ̀ ẹja bẹ́ ọlọ́nkọ́lọ́n kọ́májàárí wàhálà ò wọ́n sísà náà ń tó tí ń kìpù láti eré sáré tipẹ́tipẹ́ pé fẹ́jínítì mi máa gbélé ọkọ tó bá mójútó dáadáa láàárín ọjọ́ kan kílẹ̀ tó ṣú àwọn alágbàkọ̀ ọkùnrin kan wádẹ̀ báyẹ jẹ́ rẹ́kọ̀dù ẹ bàjẹ́ ni ọdún ní stain lára nìyẹn wọ brọ́dà náà tí wọ́n náà ti lérí pé mímẹ̀ ní mú ọkùn mímẹ̀ ní mú obìnrin ó dìgbà tí bá má rí so kípẹ̀ rárá bẹ́ẹ̀ yẹn ohun ìtó dájú ń bó ṣe ń kípẹ̀ láti gbà yẹn àti bàǹkan jẹ́ ò lé o ìtò ń bọ̀ lọ́ọ̀kan iná ọlọ́májò débí o ibi tó wà náà lọ́njọ́ dúró síbẹ̀ o àìdébí àtẹ́gùn burúkú ẹ̀dí ń fẹ́lùwà ẹ̀wẹ̀ tàà rí pó ní ìsìn àrọ́gbọ́n ẹ̀dá àti bẹ̀rẹ̀ sí fẹ́ra lọ́wọ́ gbogbo tààrù kó ti ń yàtọ̀ ó ti ń yàtọ̀ ó ti ń yàtọ̀ kọlọ̀kó jọ kó wọlé àjọ pọ̀n kọlọ̀kó àwọn olórí dáadáa ní kọ́lọ̀ kó yàn fún wa ní state level ni ní federal level ni àwọn olórí dáadáa ní kọ́lọ̀ kó jọ kó yàn fún wa allahumma walli umarana khiyarana wala tuwalli umarana shirarana warfa maktaka wa وسلم تسليما كثيرا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته أما بينه ويا ما فالوني تسلوا بي أسوكو إفتور بيودا يكوشي وانو بروغرام إني شماتين بروغرام ميدي إلينا تفساري شلي أنا كاتو شي إفتور أما بينه السلام عليكم ورحمة الله كل هذا تيم بابا إنسي أتي إدي لا أروي تكورودو أتكورودو لا تبادي بي sọkọ̀nà kó gbà ní ìbádà gbogbo wa subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh